دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه ليبلغ فاه وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال èyí ni ètò ìpè òdodo tí yóò máa dé sí etí ìgbọ̀nyín níkànnì yìí one oh seven dot nine fm ní aago mẹ́fà ìrọ̀lẹ́ tí bàbá wa Ṣàmùsùdín Ṣítù tí a mọ̀ sí bàbá ẹlẹ́jà ṣe olùgbàwọ́ rẹ̀ jẹ́ kí ẹ̀san rẹ̀ lọ máa bá bàbá wọn Ṣítù Ṣótáyọ̀ tí a mọ̀ sí bàbá ẹlẹ́rọ ní abúlé Séríkì Ògúnmákin àwọn afáwọ̀ àgbà tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa wọ́n náà ní samahatu sheikh al-imam ishaq abọlọ́rẹ́ muhammad al-awwal habibahumullahu wa tí wọ́n jẹ́ imam da'watul haqqi central mosque alẹ́mẹ́ abẹ́òkúta ẹ̀ máa bá wa ká inna alhamdulillahi nahmaduhu subhanahu wa ta'ala. ونستغفره ونتوب إليه ونتوكل عليه ونؤمن به ونستهديه إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وصلى الله وسلم وبارك على محمد وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا فيا عباد الله لفضلاه السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدوكي تطف الله الحمد لله ọlọ́run ọba tí ó mú wa bẹ̀rẹ̀ ramadan náà tí ó dẹ̀ mú wa bá débi tí a bá dé lónìí. subhanahu wa ta'ala khaliqul alamin a ń ṣe ẹ̀yìn ọlọ́run ọba ọba tó dá ayé àti ti bẹ nínú ayé. subhanahu wa ta'ala khaliqul alamin. a ń dúpẹ́ fọlọ́run ọba ọba gbogbo àgbà ńlá ayé ọba tó láyé lọ́run. wala sharika lahu fil mulki wal karami. níbi ọlá níbi àpọ́nlé níbi iyì níbi ẹ̀yẹ níbi ògo níbi gbogbo nǹkan ńláńláńláńlá kò sẹ́nìkan tá a lè fi wí àbí tá a lè fi jọ. wọ́lá شريك له في الملك والكرم sáwò kìtàwò lẹ̀ àwọ̀ tó ń wò sí àwọn gbogbo agbègbè kákàkiri a rí pé gbogbo ń táwọn èèyàn ń bàbàrà láyé gbogbo bí bàbàrà nǹkan láyé ìbàrà tó máa ń padà ń lópin ni. wala sharika lahu fil mulki wal karami. ṣùgbọ́n bí bàbàrà tọ́lọ́hún ó ti ń jẹ́ ẹni tí ó bàbàrà káwa tẹ̀ tó máa ń tán pè láyé ó tún jẹ́ ẹni tí ń bàbàrà ńgbà náà tún lo ayé lọ́wọ́lọ́wọ́ ńgbà tá a bá tún sí láyé mọ́ ọlọ́run ọba ẹni tí ó bàbàrà náà ni yóò sì máa jẹ́. Tabarakallahu dhul awsafi kamilatan. kábíyèsí ọlọ́run ọba o ọba tó ní gbogbo àwọn ìròyìn. dhul awsafi kamilatan. bọ́bá ròyìn ẹ̀dá títí ń gbà míì wọ́n ní ó dáa ṣùgbọ́n kò fẹ́ dá tí ò fẹ́ ní ṣùgbọ́n lára. kò lè fọ́ ti fẹ́ ṣe é. Tabarakallahu. Mọ́ dára ọlọ́run ọba tí ó pò nìkan ló pé o. Júlíà oṣù ọ̀fẹ́ káàmìlà tán o. Iná máa sábà gbọ́ ọ̀rọ̀ kan lẹ́nu àwọn onísúnà ńgbà tá a bá ń sọ̀rọ̀ pé lillahil kamal. Júlíà oṣù ọ̀fẹ́ káàmìlà tán o. Ìdí ọ̀kan dá ni kí yẹn mọ̀ ọmọ máa ṣe wọ́nran wọ̀nran kó wá sọ pé yẹn ọlọ́run nìkan ló pé kó wá máa mọ̀ ọmọ ṣeun tí ò dá eléyẹn Kábíyèsí kíyèsí ọlọ́run ọba ọba tó ní gbogbo òròyìn tó pé. wọ́n ń wálé wá kí ìlú ladal àárọ̀bì wálé ọjà mi. ọba tá à ń sọ yìí náà nìkan ṣoṣo wọn náà lẹni tó tó gbára lé tó tó fara tì. wọ́n ń wálé wá kí ìlú ladal àárọ̀bì wálé ọjà mi. gbogbo lárúbáwá lápapọ̀ àtàwọn tí kì í ṣe lárúbáwá àtàwọn òyìnbó gbogbo oríṣiríṣi àwọn ènìyàn àtàwọn ẹláwọ̀ dúdú yìí náà gbogbo wa ẹnìkan ṣe tí gbogbo wa ń sáré tọ̀ tá à ń lọ ń bá tá à ń pè pé kó ṣàánú wa náà lọ́lọ́run àbí wọ́n tún lẹ́lò míì tí wọ́n tún pè lẹ́yìn ọlọ́run. alẹ́ ìfò yẹ sí àlòrò wà dí ìbò yẹ sí àlòrò. ẹ wo ni atẹ́kùn. alẹ́ ìfò yẹ sí àlòrò. àti kìnìún àtòríṣiríṣi tọ́lọ̀ ọba dá tí ò ṣe kà. Yẹ̀bí rúhù tí kò ń kàdá ṣáàtún màá lè gbọ́nà mi. Ẹ̀yin ò lè gbọ́ ni. Yẹ̀bí rúhù tí kò ń kàdá ṣáàtún màá Gbogbo àwọn nǹkan tọ́lọ̀ ọba dá ìpátá náà ni wọ́n yin ọlọ́run. Yẹ̀bí rúhù bá ṣàrùn ẹ̀gbọ́. Yẹ́dìrúhù bá ṣarún. Allahu Akbar. Kazal awraqu ash-shajaru. Ibùdó ńgbà míì tí yàn bá dó létí omi ìyá rí tó máa máa lọ lùgbú. Yẹ́dìrúhù bá ṣarún. A máa wá lura wọn báyìí kí ló ń ṣe ó ṣàkùnmọ́ ọlọ́run ni. kazal awura kò wá ṣàjàrò. bí wọ́n bá tó létí oko náà ń gbà ní ìyá ara mi wé àtẹ́gùn àfẹ́ sọ́tún fẹ́ sóṣù òun náà ń yẹ ọlọ́run ni. kazal awura kò wá àwọn jínlá ńlá ń gbà ní wọ́n á lọ wọ́n á fìdí ìgbà tí wọ́n fẹ́ kán. yẹ́dì rúhù jínú wà máa ń yẹ mú sí ọ̀la lẹ́kìdá mi. Allahu akbar. yẹ́dì rúhù jínú wà máa ń yẹ mú sí ọ̀la على wa táwa ìran èèyàn àti àwọn tá ń dárúkọ ìṣe yin ọlọ́run bẹ́ẹ̀ náà àwọn àlùjọ̀nú náà yin ọlọ́run tọ̀sán tòru wọn tani wọ́n wá yìn bí kì ṣe ọlọ́run gbẹ́kẹ̀lé bí kì ṣe ọlọ́run tí wọ́n tún gbẹ́kẹ̀lé nǹkan tó gbẹ́kẹ̀lé tí bá ti ń ojú tẹni tí ń sin tọ́lọ́run akibaru. Oríire àti àtúbọ̀tán orí kó máa bẹ́ẹ̀ tí bá ń sin ọlọ́run bá tó dárúgbò. Allahu akibaru kabbarinaka khaliqana. Ọlọ́run àwa mọ̀ kó wọn nìkan ló tóbi àwa dẹ̀ ń sọ àdẹ̀ ń sọ o. Hamdan wa shukran li rabbin nasi bi ni'ami. Ọlọ́run wọlé abá ṣe ń sọ yìí ṣàánú wa ṣàlékún àánú rẹ tó ṣe fún wa o. Hamdan wa shukran li rabbin nasi bi ni'ami. À ń ṣe gbogbo ń ọba tó ń nìkẹ́ tó ń ṣèkẹ́ fẹ́ni tó bá fẹ́ ṣèkẹ́ fún àfi ń yìn àfi ń dúpẹ́ fún àbí ọlọ́run náà kó jọ kó ṣàlékún kẹrẹ fún wa ìkẹ́ táyé ìgbádùn táyé kọ́lọ̀n má jò díwọ ìgbádùn tàlìjánà a kíra wa káàbọ̀ sí ìdánilẹ́kọ̀ọ́ wa tòní lẹ́ẹ̀kan sí bó ṣe gbà lónìí ní ti dáadáa náà rèé ẹ̀wọ̀n pọ̀ ní náà ni àwọn bàbá wa ní ọjọ́ ńlá ọjọ́ jùmọ̀ ẹ̀hẹ́n ìyẹn náà ló fà á tá fi rí i pé ká tún dúpẹ́ fọlọ́run lórí ìdùnnújọ́ júmọ̀ àtòní tóun náà jẹ́ ọjọ́ ọdún kan láàrin ọ̀sẹ̀ fún àwa mùsùlùmí ọjọ́ ọdún àárín ọ̀sẹ̀ ni ọjọ́ júmọ̀ ẹwúrú àsìkò tá tiẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ó kù sáta kákí sọlátùl mọ́gìrì anábì sallallahu alaihi jẹ́ ká mọ̀ pé àsìkò kan bẹ́ńjọ júmọ̀ àtìyàn bá di ọlọ́run lásìkò ìgbà náà ọlọ́run á gbàdúrà à sọ̀rọ̀tì magribi wọlé yìí à ń bẹ ọlọ́run kó jọ kó gbé ilé tí a ń sọ yìí kó gba ní ìbáàdà fún wa ẹni tá à ń pè tá à ń tọrọ kókó ṣàánú wa náà ni ọlọ́run tá à ń ròyìn rẹ̀ lọ́wọ́ lónìí à ń tẹ̀síwájú pẹ̀lú afẹ́ mẹ́nubà báwo la ṣe lè mọ ọlọ́run ma'rifatullahi subhanahu wa ta'ala bi ayatihi al-kawniyya mímọ̀ ọlọ́run pẹ̀lú àwọn àmì rẹ̀ eléyìí tí ó jẹ́ àwọn àmì tó ṣe fojú rí tí ń ṣẹlẹ̀ láyé tọ́lọ́run bá fi hàn wá bọ́lá ń ṣe lé ilẹ̀ fún wa nínú alukur'an ká lè máa fi sọ eléyìí fún gbogbo ẹni tí ò bá ìtumù tí ì da ọlọ́run ọba mà á kó o lè mọ̀ pé ọlọ́run tà ń sọ yìí o bó ṣe rí rèé gẹ́lẹ́ bó ṣe jẹ́ rèé ń tó máa fi mọ ọlọ́run rí bó bá tiẹ̀ rí ọlọ́run láti sọ fún wa náà ń bẹ̀rẹ̀ àwọn àdánilẹ́kọ̀ọ́ wa pé ọ̀rọ̀ tá a gbọ́lẹ̀ ní àwọn àgbàlagbà tàná náà ni pé ọba tá ò rí tá ń rí iṣẹ́ ọwọ́ rẹ̀ òun náà ni ọlọ́run àwọn iṣẹ́ ọwọ́ ọlọ́run tí ó ṣe kalẹ̀ sáyé tá ń rí nínú ẹ̀ òun náà ni a fẹ́ kà fún wa lónìí yìí àǹbẹ̀ ọlọ́run kó jọ bá a ṣe fẹ́ bẹ̀rẹ̀ sí lélẹ̀ yìí kọlọ̀ ń jẹ́ kí ó ṣàǹfààní kó lápá ìmọ́lẹ̀ òdodo àti mọ̀nà sínú ọkàn ẹnìkan kan wa. lálàkọ̀kọ́ ọlọ́run ọba sọ fún wa nínú alukur'an. أمن خلق السماوات والأرض وأنزل لكم من السماء ماءً ọlọ́run bá ní amman khalaqa samawati wal ard lẹ́yìn ọlọ́run àbẹ́yìn tún lẹ́nìkan tó tún dá sánmọ̀ tó dálẹ̀ ni. amman khalaqa samawati wal ard ṣé ààrẹ nìkan tẹ́ lè tọ́ka sí pé òun ló dá sánmọ̀ láti bí báyìí sí bí báyìí. khalaqa samawati wal ard. tí gọ́ọ̀mẹ̀ntì kan bá wà lórí àga ọlá lọ́wọ́ tẹ́nìkan ni pírẹ́sidẹ́ǹtì ni àti gbogbo àwọn tí wọ́n máa wà láwọn ọ̀pọ̀ eléyìí tí ọlọ́run bá máa ń fi àwọn èèyàn sí láyé tó tún máa ń múyàn kúrò ńbẹ̀ ńgbà tó bá fẹ́ múni kúrò wọ́n ní kálukú wọn náà ni wọ́n máa ń rí nǹkan kan ṣe ńgbà tó wà ń jọba olóṣèlú yìí o ńgbà tẹ́lẹ̀ náà débẹ̀ olóṣèlú yìí o èyí tí àwọn alágbájá ṣe ńgbà táwọn náà wà ń bẹ̀rẹ̀ o táwa lẹni tó yẹ pé òun nípa kan lórí ilẹ̀ àbó nípa kan nínú sọ́mọ̀ tó yẹ pé ńgbà ah, tí lágbájá ń bẹ àwọn ni wọ́n ṣe sọ́mọ̀ láti bíi sí ẹ mọ̀ pé àwọn kan ni wọ́n ṣe tọ́ mi lábì àtoríṣiríṣi táàrin káàkiri ẹnìkan ló ṣe bíjì tó wà ń paṣẹ kẹ́. àmẹ́ni kọ́lẹ̀ sẹ́mẹ̀ wá ti wà lárúbọ. ẹni tí àwọn èèyàn ń ṣe láyé táàrin náwó ti pé lágbájá ló ṣe léyìí èwo wá ní nínú tó jẹ́ pírójẹ́ẹ̀tì ọlọ́run tó ti parí sáyé tẹ́nìkan fẹ́ sọ fóun lòún ṣe. àmẹ́ni kọ́lẹ̀ sẹ́mẹ̀ wá ti wà lárúbọ. ìta lè mọ́nú rẹ̀ táwa náà rí ni sánmọ̀ ọlọ́run ta ló tẹ wọ̀lá àrùbọ̀. ilẹ̀ tá a wà lórí rẹ̀ tá ń kó oríṣiríṣi structures orí rẹ̀ ta ló tẹ. wọ́n ń zàlálà kún mi náà sámà ìmọ̀ á. bẹ́ẹ̀ náà ni talẹ́ ni ti ń sọ mi kalẹ̀ ilé tí ń sọ̀kalẹ̀ fún wa láti inú sámà. Anzalalakum minas sama'i ma'an. Ọlọ́run bá ń pè wá pé talẹ́ni tí ń ṣe ṣẹ̀tún nẹ́lòmíì tẹ́fẹ́ tọ́ka sí tẹ́fẹ́ tẹ́rù parẹ́. فأنبتنا به حدائق ذات بهجة الله بني أمي. eléyìí tí ń jẹ́ kí irúgbìn ó jáde láti inú ilẹ̀ yìí tẹ̀fín náàfàní àti rí nǹkan oko jẹ tẹ̀fín gbin ẹ̀fọ́ tẹ̀fín gbin iṣu tẹ̀fín gbin pákí tẹ̀fí láǹfààní àti rí oríṣiríṣi àgbàdo mọ́kànlá lakum antum bitu shajaraha ọlọ́wọ́ bá ní ẹ̀ẹ́tó bẹ́ẹ̀ mọ́kànlá lakum agbára yín ò gbé antum bitu shajaraha ẹ̀ lè mú irúgbìn ẹ̀ lè mú jáde láti inú ilẹ̀ tẹ́mi ọlọ́wọ́ bá ọ̀bá ní kó mi ó ṣe sí látọ̀dẹ̀ mi ọlọ́run ilahum ma'allah Ìbéèrè ńlá rẹ̀. Àìláhùn màálọ́. Ìjọ́ ọlọ́run ọba mi tó ń bẹ pẹ̀lú ọlọ́run ọba ni. Àìláhùn màálọ́. Ìjẹ́ ìtúndá ọlọ́run ọba mi sẹ́yìn tún lè tọ́ka sí àtọ̀tọ̀ ọlọ́run ọba ti wà yìí ni. Àìláhùn màálọ́. Allahu táwa Mùsùlùmí ń kírun tó ní ká kírun tá a fi ń kírun tó ní ká gbàwẹ̀ tá a fi ń gbàwẹ̀ tó ní ká lọ Ọlọ́ọ̀bá ní àwọn èèyàn kan yẹ tí wọ́n máa ń yẹ̀ kúrò lójú ọ̀nà ọlọ́run ni. Bẹ́ẹ̀ni mo mú kọ mú yà dìlé. Kò sọ́lọ́run míì tí wọ́n lè tọ́ka sí jèmi ọlọ́run náà lọ́run. Àmọ́ jẹ́ ọlẹ́ ìlàrúbọ̀ kọ̀rọ̀rọ̀. Ọlọ́ọ̀bá ní àbí ẹnìkan tó ń bẹ eléyìí tó ṣe ilẹ̀ fún yín kọ̀rọ̀rọ̀ sílẹ̀ náà fi dúó gírí lẹ́sẹ̀ ìtẹ́ bí gbé nǹkan sórí rẹ̀ wọ̀jẹ̀ ọlọ́kìlá làhánihàrọ̀ bákan náà ó tún wá là sáàrin ilẹ̀ ó wá la omi káàkiri àwọn ibùdó ńláńlá àtàwọn akérèmọdò wọ̀jẹ̀ ọlọ́run mọ̀ ọmọ fi omi yí ayé po ó tún wá gbé ayé sórí omi Allahu akbar ọlọ́run ni ta ló ṣe eléyìí tẹ́ẹ̀nà fi rí bẹ́ẹ̀ ẹlẹ́ èkó ẹlọ sáwọn òlú kákàkiri. wàjẹ́ aláhílà aláha àníhárọ̀. aláwọ̀ bá ní tààlẹ̀ ní náà tó ṣe wàjẹ́ aláha rọ̀wá fi. bákan náà tààlẹ̀ ní tó ṣe àwọn òkè ńláńlá. wàjẹ́ aláha rọ̀wá fi. àwọn òkè wo ni tó fi dilẹ̀ mú. Allah àgbàtà ló ṣe fún yín. Àwọn àpáta ńláńlá àwọn oríṣiríṣi àwọn mẹ́rin ìrí òkè Allahu akbar. Allahu akbar wa ja'ala bayna al-bahrayni hajiza. Ọlọ́wọ́ bá ní lára tóhun tún ṣe fáwẹ̀ déyàn láyé tí ó ṣe. Wa ja'ala bayna bahrayni hajiza. Ọ̀nà ni pé láàrin Ọlọ́run bá ní òun máa máa fi bàrí àsáárín wa ṣáàjì dán òun ni demarcation bàríà òun fi sáàárín méjèèjì. omi òkun àtómi ọ̀sà ó ń bẹ́lẹ́gbẹ̀ ara wọn kò dẹ̀ ṣanwọ́nú ara wọn ta ló ṣe bí kìí ṣe ọlọ́run ọlọ́run bá ní ṣọ́bà mí tó ń bẹ ẹ̀tọ̀ tó wọn ọlọ́run ọba ni àbítalẹ̀ tó ń pè talẹ̀ ní òpọ́lọ́run ọba jí ibùlì mo ti tọ́ ìlàdà án nínú tọ́lọ́wọ́ bá tún ń sọ láyé náà ní pẹ́tàlẹ́ ní náà. Amman yujibul mudtarra eléyìí ń dá ta ẹni tó wà nínú àìgbádùn ẹni tó wà nínú ìbànújẹ́ kan tàbí ti ń jẹ́ ìpè rẹ̀ nígbà tó bá kí tàntàn pé ọlọ́run là o ọlọ́run ṣàánú mí o. Tàlẹ́ni náà tó tó dáhùn. Wọ̀nyẹ́ kí ṣe fò sùúrù, àwàyẹ̀ jẹ́ àìlúkù mùkúlàfà aláhùn. Bákan náà làwọn bá tó ń béèrè, ó ní tàlẹ́ni tí ń ká, tani ń ká rẹ̀, tani ń ká ìbàjẹ́, tani ń ká burúkúrò fáwọn èèyàn láyé. Wọ̀nyẹ́ jẹ́ àìlúkù mùkúlàfà aláhùn. Bákan náà ìbéèrè tún lè léyìí pé ọba. الله Allah. Ọba mi tó ń bẹ ní. Àìláhùnmá Allah. الله tí mẹ́lò تذكرون ìtẹ̀rù قليلا ما تذكرون ń ṣàánú yìí. Àìláhùnmá Allah. Abẹ́yẹ ìlànà tàdàkẹ̀rù. Ọlọ́ọ̀bá ní kọ̀lí ìlànà tàdàkẹ̀rù díẹ̀ wọn náà lẹ́yìn yẹn fi máa ń ṣèrònú nípa ọlọ́run tí ìbá ń ṣe bẹ́ẹ̀ ni ẹnìkan ṣó tó gbọ́ èdè gbogbo ara yìí lọ́lọ́run àti sílé náà láì mọ ìyègbà fún wa pé sọ dárúkọ ẹni náà tó tó pè bí kì í ṣe ọlọ́run torí kí ni ọlọ́run nìkan ló gbọ́ èdè gbogbo ayé àbí èmi àbẹ́yìn èdè mélòó ni wọ́n gbọ́ tó bá ń ròyìn ẹnìkan títí wá ní èdè tó gbọ́ ń lọ bí ogún eh, èdè mélòó ló wà láyé nílẹ̀ Yorùbá yìí lásán èdè tó wà ń bẹ̀ ṣóṣe kàtán káwá sọ pé èèyàn gbọ́ gbogbo èdè gbogbo ayé kò sẹ́ni náà anábì wa Muhammad sallallahu alaihi wasallam kò gbogbo ayé anábì wa ayinṣá tí wọ́n ń pè ní Jesus kò gbọ́ èdè gbogbo ayé anábíwa Musa kò gbédè gbogbo ayé anábíwa Adam kò gbédè gbogbo ayé ẹnìkan ṣoṣo tó gbédè gbogbo ara ayé pátá tá a lè pè tẹ́gùn máa pè tí yorùbá máa pè táwùsá máa pè tí gèdè máa pè tí lárúbáwá máa pè tóyìnbó máa pè tí japanese máa pè tí china máa pè gbogbo èdè gbogbo apátá láyé tá a ti ń pè ọlọ. ẹnìkan aṣọ tá ń pè náà tí gbogbo wa ń pè tó ń dá wa lóhùn tó dẹ̀ ń gbọ́n tó ní kálukú ń sọ. pẹ̀lú máa sọ èdè tiẹ̀ tí wọ́n máa bẹ̀rẹ̀ sí rẹ̀ ní kéékèèké kí ló ń wí iná gbogbo èdè tó ń sọ tó ń dàbí kí ló ń wí lọ́dọ̀ tiẹ̀ ọlọ́run ọba gbọ̀rí kété. ọ̀lìlá máa àjàdá kàrú. ẹnìkan ọdún tó gbé eléyìí náà nìkan náà lẹni tó tọ́ pé ká máa pè é náà lọ́lọ́run ọba. ọ̀lìlá máa àjàdá kàrú. ọlọ́run ẹni tí kan ń ṣe ẹyin èèyàn náà ni pé tẹ bá ti gbọ́ wà sí wọn ba àsìkò díẹ̀ lẹ ronú. ayé a tún ti fẹ́yìn lọ yòròyòrò ayá tún ti gbọ́n wá àti kúrò lọ́kàn yín. amman yahdikum fi zulumatil barri wal bahr. ọlọ́run bá nípa lẹ́ni náà. amman yahdikum fi zulumatil barri wal bahr. àbí talẹ́ni tí ń tàn mọ́lẹ̀ fún yín nínú òkùnkùn nígbà tẹ́ bá rìn lórí ilẹ̀ àtìgbà tẹ́ bá rìn lórí omi nínú gbódò. wa man yursilu riyaha bushran bayna yaday rahmatihi. ẹ̀rín ẹ wò mọ́lẹ̀ ọlọ́run lẹ́gbẹ̀ẹ́ mọ́lẹ̀ tẹ̀dá làwọn ṣe àti fíṣẹ́ ìmọ́lẹ̀ táwa ṣe láyé ẹ wò yìí tá à ń ná lórí pé àárín ṣáàjì pìpéèdì wa ẹ rí fáwọn èèyàn ń gbógun ta lásìkò yìí kódà ẹlòmíì tó bá gbé pìpéèdì dọ́dọ̀ rẹ̀ á ní mi fẹ́ mi fẹ́ mi fẹ́ mi fẹ́ ṣáàjì sì yẹn á pọ̀ ẹ wò ẹ bá mú twenty thousand naira wa ó tẹ́ mi lọ́rùn akáàdì five thousand naira kó lọ sẹ́kán ah, Allahu Akbar. Lórí ìmọ́lẹ̀ tí a pé ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ tí ó níwọ̀nba àsìkò. A máa yà dín kan. Ẹ wá kọ̀m̀pí ẹ̀ mọ́lẹ̀ eléyìí sí mọ́lẹ̀ ọlọ́run. Ìbòlò máa ti lè bá rí ìwà lẹ́bá hàn. Ọlọ́run bá ní talẹ́ni tí ó fún yín ní ìmọ́lẹ̀ tẹ́ ń lò lọ́fẹ̀ẹ́ láì sanwó fún atẹ́gùn tá ń gbà láì sanwó fún à ń fa atẹ́gùn sí à ń jẹ àmú àárín. Wa man yursil riyaha bushran bayna yaday rahmati. Bá a ṣe ń rìn lórí ilẹ̀ bẹ́ẹ̀ náà ni àárín lórí omi ọlọ́run ọba níta lẹni tí ń ṣe gbogbo kẹ́yì fún yín bí kì í ṣe òun ọlọ́run. Ilahum Allah. Bákan náà, òun lọ́ba tóun tún wá ń jẹ́ ká máa rí ìṣẹ̀mí ìgbádùn lò. في ظلمات البر والبحر في ظلمات البر والبحر ومن يرسل الرياح بشرا بين يدي رحمته الله bá ní tàlẹ́ni tí ń fẹ́ atẹ́gùn fún yín láyé tó ń fi atẹ́gùn ilẹ̀ tẹ́ fi ń gbà jù lẹ́yìn tọ́lọ̀ ń bá sísẹ atẹ́gùn láàrin káṣẹ́jú káyà ayá parẹ́ tọ́lọ̀ ń bá da atẹ́gùn jó tátẹ́gùn òfẹ́ láàrin káṣẹ́jú káyà a second ayé àkàrẹ́ kò ní tuntun ń jáyé mọ́. máa yóò mi sí lórí ya. ẹ̀rí pẹ́lú mi àná wà lórí life support machine ẹ wo iye tí ọsítà ń gbà lórí tó wà lórí life support machine àwọn agbé oxygen tí wọ́n máa wá wò lórí system wọ́n á ní mímí rẹ̀ tó ti ó ti improve ah, ó tún ti drop la hawla wala quwwata illa billah. wa man yursilu riyaha bushran bayna yaday rahmatin. àlàáfíà yẹn lèmi àti ń lò lọ́fẹ̀ẹ́ yìí o owó ni wọ́n tún lọ fi ń ṣe ṣìnà yẹn o ah, ò tún fi tiẹ̀ sí lọ́wọ́n o owó ni wọ́n tún lọ fi ń jalè àlàáfíà tó wà lára tiẹ̀ ló tún fi ń pààyàn àláfíà ni wọ́n tún lò ń lò kulò tó yẹ pé ipò ló ṣà ń lé ṣáláyé ẹ̀ wò lọ́rùn ipò ipò àfi kí n dépò báyìí àfi kí n dín nǹkan báyìí àláfíà tọ́lọ̀ ń fún ọ lọ́fẹ̀ẹ́ yẹn atẹ́gùn tó ń lò lọ́fẹ̀ẹ́ yẹn tí wọ́n mọ pàtàkì ẹ̀ tó ń tọ́lọ̀ ń fẹ́ kó fi ṣe láyé ní pé kó fi sìn ọlọ́run bá ń béèrè lọ́wọ́ èmi àti yìí ó ní ìlànà tó ń ṣe. àìlàhùnmá Allah. àlàáfíà ni wọ́n ní tí wọ́n fi lọ ń ṣe bídíà káàkiri. àìlàhùnmá Allah. àlàáfíà ọlọ́run tó fún lọ́fẹ̀ẹ́ tó fi ń ṣe mòlídìí àìláhùn màálọ́. ó tún ń sàlàfíà ọlọ́run ìṣẹ́ ọlọ́run ó tún fi ń ṣe àdádálẹ̀. àìláhùn màálọ́. la hawla wala quwwata illa billah. àìláhùn màálọ́. aláwọ̀ bá ní sábà mí tó ń bẹ lẹ́yìn ọlọ́run ni. ta'ala Allahu amma yushrikun. aláwọ̀ bá lọ́wọ́ ọlọ́run ọba lọ́ba tó tóbi ọba tó ga ọba tó ọba tó kọjá káfíǹkan mí ìtumọ̀ àwòrógún pẹ̀lú rẹ̀ lọ́lọ́run ọba. ta'ala Allahu amma. yushrikun. eléyìí lára àwọn àmì ọlọ́run eléyìí tí ń bẹ lórí ilẹ̀ ìtọ́lọ̀ àwọn bá wa wa ta'ala tó ń pè wá sàkíyèsí mímójútó wọn mímọ̀ wọn láwọn tó wọn ọlọ́run bá ṣe fún wa ni wọn. àwọn àmì wa pọ̀ díẹ̀ náà náà ní taari. Yúlíjú léílá fi nàhárà. Ilé ìtìrẹ lè nínú àwọn àmì ọlọ́run. Yúlíjú léílá fi nàhárà. Ọlọ́ọ̀bá lọ́wọ́ ọlọ́run. Yúlíjú léílá fi nàhárà. Òun òun jẹ́ kí òru òun fi òru wọ inú àsán. Wà yúlíjú nàhárà fi lẹ́yìn. Òun tán ní kí ọ̀sán náà tún gbaṣẹ́ lọ́wọ́ òru tí wọ́n wá ọ̀tánẹ́ẹ̀tì iṣẹ́ fúnra wọn ṣe. Wà wàlẹ̀kọ́mọ́rù. Òun wá ní kí àṣàmù oòrùn wàlẹ̀kọ́mọ́rù àtòṣùpá. Sánkọ́rọ̀ ìṣàmùsà wàlẹ̀kọ́mọ́rù. Ó ń ṣe méjèèjì rọ̀ fún wa. Sàkọ́rọ̀ ìṣàmùsà wàlẹ̀kọ́mọ́rù. Ọlọ́run ọba ò gbọ́dọ̀ túbọ̀ òòrùn ṣe lágbára tó kò gbọ́dọ̀ tó lẹ̀ ṣùgbọ́n láwọn ọba ó mọ̀ ọ́n mọ̀ fi rìflẹ́ṣán ọ̀rùn ó fi ilẹ̀ fún wa láyé tàbí rìnà tàbí sáṣọ tàbí ń sẹ́lùbọ́ tàbí ń káwá sọ pé ọlọ́run bá ní kóòrùn gangan bó ṣe rí bó ṣe tó bó ṣe lágbára sí kó sọ̀kalẹ̀ wá sátàrí wa láyé ni ọpọlọ oníkàlùkù àgbẹ oníkàlùkù tó lọ́pọlọ lára náà jóná gbúrúgbúrú ni. wa sakhara ash-shamsa wal-qamara. ṣùgbọ́n ọlọ́run bá máa ma òun ṣe àwọn nǹkan náà rọ̀ fún wa òun ṣòṣùpá rọ̀. kullun kullun yajri li ajalin gbogbo àwọn kan wọ̀nyí wá ń lọ oníkàlùkù òórùn rìnrìn àjò tiẹ̀. kúlù yẹn jẹ̀rí. dìgbà tọ́lọ̀ wọn bá ní kó ní ayọ̀ láti bùyọ òórùn. kúlù yẹn jẹ̀rí. a lọ wọ̀ síbùwọ̀ òórùn. yẹjẹrí. Allahu Akbar. ìyájáde Musa mọ́. oṣù náà lé láti ibi tóṣù ti ń lé. a tún lọ wọ̀ síbi tí oṣù ń wọ̀ sí ìrìn àjò ńlá ni. Kùlù ń yẹ́jẹ̀ rí ilé ajẹ́lè mùsàmá. Abẹ́rẹ́ náà kì í kíyèsí láàárọ̀ nígbà tó òòrùn bá jáde síta. Kùlù ń yẹ́jẹ̀ rí. Ọ̀tọ̀ níbi tó ti jáde agbègbè kíbla ló ti ń jáde. Ajẹ́lè mùsàmá. Ọ̀dà ìsàìdí rẹ̀ òtì kejì rẹ̀ ló ń wọ̀ sí. Kùlù ń yẹ́jẹ̀ rí. Sẹ́yìn lẹ̀ ń mú rìnrìn náà ní àbọ̀lọ́run. Dálíkùmù lọ́wọ́ rọ̀ Ọlọ́run bá ní dáàlékún Allahu rabbukum. Ọba tẹ́ ní tí ó mú òòrùn rin ìrìn àjò. Dáàlékún Allahu rabbukum. Tó mú òṣùpá rin ìrìn àjò yìí. Dáàlékún Allahu rabbukum. Ó lóun lọ́lọ́run ọba yín o. Dáálíkúmúlọ́hùn rábùkùn lẹ́wọ̀lmọ́lẹ́kù. Kò sẹ́nìkan tó tó ń tà sọ yìí ṣe bí kìí ṣe ọlọ́run, ó ti fi nǹkan yìí lẹ̀ ó ti wà bẹ́ẹ̀. Ó tó dá níbi Ádámù sáyé ló ti wà ó, lòrùn ti ń lọ tó ṣùpá náà rìn o. Ilẹ̀ ti ń ṣú ni ilẹ̀ ti ń mọ́ o. Kọ́lọ̀hún tó dá bàbá ńlá bàbá ńlá tó dá àwọn ànábì rẹ̀ tó rán sáyé Oni ilẹ̀ ti ń ṣú, náà ni ilẹ̀ ti ń má. Dáálíkùmù lọ́rùn rabbukum. Ọlọ́run ọba ní ẹni tí ẹni tí ń ṣe eléyìí náà ni ọlọ́run ọba tó dáyé. Abẹ́yẹn tún lẹ́lòmíì tún ń ṣe ni tó yàtọ̀ sọ ọlọ́run ọba. Walladhina tad'una min Lẹ́yìn ìgbà tọ́lọ́run sọ pé lẹ́ lahul mulk ó lòun lòun ní kápá òun lòun lè ṣe kò sẹ́ni tó tún lè ṣe lẹ́yìn ọlọ́run. ó wá ń parí rẹ̀ síbi wípé. walladhina tad'una min dunihi. ó ní ṣe rẹ́ àwọn ntẹ̀yìn tó ń pè lẹ́yìn ọlọ́run yẹn. tad'una min dunihi. ṣé kàbílọ́wà sí àti ẹ̀kọ́ ló ń bá rí o. àwọn akọ́lọ̀ eléyìí ń bá rí ọlọ́run gangan làwa ń pè o. ẹ̀yin náà tẹ̀ ń kírun tẹ̀ ń gbá rẹ̀ tẹ̀ ń àwọn tí ò tí ì máa sin ọlọ́run gangan gangan àwọn ọlọ́run bá ń dàrẹ́ tọ̀rọ̀ tàbí ọ̀tọ̀ Aláàbá ní àwọn tẹ́ tó ń pè lẹ́yìn wọn lọ́hun, pè wọ́n lọ́lọ́hun àti tẹ́ ń pè wọ́n. Wọ́n yẹ mú lè kú náà ní ìkẹta mí. Ọlọ́run náà lẹ́lẹ̀ yóò ní kápá nǹkan kan bí tí mú kí nǹkan náà kéré tó ti pẹ̀ ọ̀rọ̀ ọba jẹ́. Tẹ̀bẹ̀rúhùn láyé Ismail dùn àkọ́n. Ẹ wá gbọ́ ìbáwí ńlá látọ̀dọ̀ Ọlọ́run. Tẹ̀bẹ̀rúhùn láyé Ismail dùn àkọ́n. Ọlọ́run ni tẹ bá pè wọ́n. Ọ̀lẹ̀ gbáńtẹ̀ ń wí wọn lè gbọ́ pípè tẹ́ ń pè àwọn. Wàláwọ̀ sẹ́mi rún máa sàjábù lakum. Allahu akbar. Wàláwọ̀ sẹ́mi rún máa sàjábù lakum. Sínú rẹ̀ máa dùn pé Mùsùlùmí ni ẹ ṣá. Alhamdulillah. Kó dẹ̀ ń kírun ọmọ ọlọ́run. Oore ni. Ah! ó dùn ju oúnjẹ lọ ó yóò ní ju kéèyàn jẹ president orílẹ̀-èdè kan lọ. wàlá ó sẹ́mi rún mọ́sájáàbù lẹ́kún. ọlọ́run ọba ní ká nípa àwọn tí wọ́n ń pè lẹ́yìn wọn ọlọ́run bá gbọ́ àwọn tí wọ́n ń pè wọ́n ni wọ́n lè dá wọn lóhùn. mọ́sájáàbù lẹ́kún. ìtumọ̀ rẹ̀ ní pé káàtì ẹ̀ sọ pé àwọn tí wọ́n ń gbọ́ ni. káná àwọn èèyàn tí wọ́n ń bẹ láyé tó láwọn kan wà láyé lónìí àwọn kan ti san ọdọ ọlọ́run ọlọ́run ní káàtì ẹ̀ ni wọ́n gbọ́ Láàmà sàjábò làkún. Wọ́n lè fún inú tẹ́ ń bèèrè lọ́wọ́ wọn. Wọ̀yá ọmọ ń kí ọmọ tí ń. Ká máa tẹ̀ tí wọ́n sọ pé àwọn tí ò tiẹ̀ tún gbọ́ tí wọ́n ti kú. Àbáwọn tí ò sí láyé tá a ti palẹ̀ wọn mọ́ kúrò láyé. Àwọn míì àtúndọ̀ di sàárè wọn tún máa lọ tọrọ nǹkan lọ́wọ́ òkú ọlọ́wọ́ ni wọ́n lè dáyé lóhun wọn ní tẹ́ ń béèrè lọ́wọ́ wọn àwọn lè fún yín ọ̀yà ó máa lè kíyàmá púpọ̀ bá wá tíjọ́ gbẹ̀dà lè kíyàmá ọ̀rọ̀ ńlá rí láti fòrò nàbẹ̀ ìṣẹ́rí kíkan àwọn tí àwọn èèyàn ń pè lọ́lọ́run lẹ́yìn ọlọ́run àwọn iná bá ní ọlọ́run àwakọ́rọ́ wọn o yẹtùfòrò náà bí ṣe rìn kíkan mẹ́mọ̀ wọ̀n rí ọlọ́run èmi kọ́ pé kọ́ pè mí lọ́lọ́run o yẹtùfòrò náà bí ṣe rìn kíkan gbogbo àwọn kan yá sọ̀rọ̀ ìjẹ̀gbá lè yín fi sọ èmi ìmèdè tí n tí wọ́n ń pè lẹ́yìn ọlọ́run máa fi dáhùn jọ náà pé òun ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ o. yẹn kì fòrò lẹ́bí ṣèrè kí n kú. àwa bọ́ bọ́sẹ̀ páwà kan ní kí wọ́n pè wá àwọn ni wọ́n ń kọ́ra wọn sí wàhálà sí yọnu tí wọ́n ń ṣe. kí kò mú wá láàyò náà bí òkà mi sí ló kọ́ bí. pẹ̀lú ògùn níbi tí a ti fẹ́ ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn ọ̀yá wa salamullah center for islamic culture ní ọ̀dọ̀ lábíàṣẹ ìmáàmù àìlágbé lápapọ̀ alhaji sheikh al-imam muhammadu alim iskil mustapha hafizahullah àbẹ̀rẹ̀ àwọn tó ṣe ìpàdé wa aago mẹ́wàá àárọ̀ ni wọ́n fi ìpàdé sí ní elite ní ìlágbé ní ọ̀la insha allah allahumma bihamdika ashhadu an la ilaha illa استغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا fún ìbéèrè àti ṣíṣe olùgbọ́wọ́ irú ètò báyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ìmáàmù wa ní zero eight zero thirty five seventy five fourteen sixty six ẹ tún lè fọ́lọ̀ wa lórí Facebook page wa ní dáwàtò làhákì lẹ́mẹ̀ abẹ́òkúta.